ṣé mi ò ti sọ lásọ tún sọ wípé ẹ mọ́ jọ́sìn fẹ́ṣù ẹ mọ́ tẹ̀lé lánà èṣù torí pé èṣù yìí ọ̀tá tó fojú hàn òun ló jẹ́ fún gbogbo wa káwọn àlàyé ìbá lè yé wa ọlọ́run bá wá ṣàlàyé ọ̀rọ̀ yìí nínú súrà tí a ń gbé yẹ̀wò Suratul A'raf ọlọ́yìn ànànà ọ̀tá tẹ́ṣù bá baba ńlá wa ànábì Adam aleyhi salatu wa salam àti ìyá ńlá wa Hawa ọ̀tá tẹ́sù bá wọn ṣe ọlọ́run sọ fún wa nù Qur'an ọ̀nà tẹ́sù sì gbà tó fi mú wọn jáde kúrò ní ààyè ìdẹ̀ra tọ́lọ́run fi wọ́n sí tí wọ́n fi sọ̀kalẹ̀ sórílẹ̀ ọlọ́run ṣàlàyé fún wa ìlérí tẹ́sù sì ní lérí gbogbo àwa àrọ́mọdọ́mọ ànábì Adam pé òun ò ní jẹ́ ká ṣetọ́ ọlọ́run ọlọ́run sọ fún wa gbogbo àwọn ọ̀nà tẹ́sù sì máa ń rìn láti lè sọ ìbàjẹ́ di ayọ̀ láti lè sọ àbùkù di ẹ̀yẹ gbogbo ẹ̀ lọ́lọ́run bá ṣàlàyé fún àwọn Qur'an nínú àwọn ọ̀nà tẹ́sù ń lò láti lè sọ tí ò dáa di tó dáa lójú àwọn èèyàn ọ̀kan ni n tá n pè ní àtàárì nudity rírìn òhò kéèyàn ó wọṣọ kó ṣe pé gbogbo ń tó yẹ kó fi pamọ́ ní òhò rẹ̀ kó tún hàn síta dáwàtún ìbìlẹ̀síyà ìpèpè wáàsí èṣù òní bó tilẹ̀ jẹ́ pé n tó gbayé kan rèé gbogbo àwọn dìsáínà tó ń rán sọ bí wọn bá ti rán aṣọ tó fọ múlẹ̀ fóbìnrin wọn ò tà mọ́ bí wọn bá ti rán aṣọ tó fi gbogbo èjìkálẹ̀ wọn ò tà mọ́ ṣe máa ń ṣiṣẹ́ rẹ̀ nìyẹn ìdí ni tọ́lọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga tó fi ṣàlàyé fún wa nínú alukur'an níbi tí a gbé dúró lánàá bẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ ọlọ́run wá ń sọ fún wa láàyè ibi tá a ti dúró pé èṣù tẹ́ ń tà ń sọ yìí ó lọ́mọ ogun ó lọ́mọ ó láwọn ìránṣẹ́ nínú èèyàn àti nínú àlìjẹ̀nú ṣùgbọ́n àwọn ìránṣẹ́ rẹ̀ nínú àlìjẹ̀nú àtòun gangan náà ẹ̀dá kan ò lè fojú rí wọn báyìí bọ́lá wọn bá ṣe dá wọn àlàyé yìí náà la fẹ́ wọ̀ lénìí pẹ̀lú òkú ọlọ́run láàfin lè mọ̀ wípé kò sí nǹkan ọ̀hún tó Kùránì ò dá sí tí ò bá yíyọ ò ní ò yíyọ fasalu ahla dhikri in kuntum la ta'lamun ọlọ́run kẹwàá pọ̀ nínú Islam lóbi jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn Islam jama wallahi uqsimu bi rabbil mo fi ọlọ́run ọba tí èmi mi ń bẹ lọ́wọ́ ẹ̀ fi búra n ti ń bẹ nínú ìmọ̀ ẹ̀sìn ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ o kò sí ìmọ̀ gbogbo obi tó rò pé o lè mọ̀ dé ọmọ tọ ìmọ̀ ọ̀gbun rẹ̀ ó jìn nítorí pé gbogbo agbègbè pátá òun náà lọ fọwọ́kàn. kàn ìdí tó sì fi rí bẹ́ẹ̀ ní pọ́lọ́run tó dáyé òun ló ní ìmọ̀ ọ̀hún ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ọlọ́run sọ Kùránì kalẹ̀ ó rán ànábì iṣẹ́ ó wá kó gbogbo ìmọ̀ pátá ó kó sábẹ́ iṣẹ́ tó rán ànábì sallallahu alaihi àwọn abala tá a fẹ́ kojú bọ̀ lénìí abala kan ni tó ṣe wípé bí ò bá yé èèyàn èèyàn á sì ṣìnà èèyàn ó rò pé òun mọ̀nà ni kò ní mọ̀ pé òun ti sọnù òun náà ní alamul jinni wa shayatin ìgbésí ayé àwọn àlìjẹ̀nú èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ bóun ni wọ́n ṣe máa ń ṣiṣẹ́ wọ́n á ṣiṣẹ́ mi kalẹ̀ báyìí èyí ó rò pé òótọ́ ni bẹ́ẹ̀ sì ni irọ́ ni ṣùgbọ́n yóò jọ òótọ́ débi pé ẹnìkan ò ní mà pé irọ́ ló wà nídìí illa ma rahima rabbi àfẹ́tọ́lọ́n bá ṣàánú tó sì nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run àwọn nǹkan wọ̀nyí alukurani táṣìírí ẹ̀ fún wa ó jẹ́ ká mọ̀ wípé lẹ́yìn ọlọ́run kò tún sí nǹkan kan mọ́ irọ́ ni ọlọ́run nìkan lọ́ba alágbára a'udhu billahi minash shaitani rrajim. بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا لباسا يواري سوآتكم ورئا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يعلمون يا بني آدم لا يفتننكم الشيطان الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا أولياء للذين لا يؤمنون alukur'an pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ abẹ́ ọlọ́run ọba kó wa níbi aburú ṣaitan àti àwọn ọmọ ogun ẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa ọba tó ṣe gbọ́dọ̀ ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní ó kẹ́ tó bá rí jọ gbẹ̀dẹ̀ àlùkẹ́yàmà ọba ń tẹ̀ síwájú fún wa ọlọ́run ọba ní yá bá ní adam ọlọ́run ní mo kò gbọ́ ẹ̀yin ọmọ ànábì adam ọlọ́run ọba ní ẹ má jẹ́ kéṣù kó ṣì yín lọ́nà láyàftinannakun aliftitan alìgbà wàlìgbàl ká sọ irọ́ dòdòdó èṣù lónìí kí a sọ pàǹdà ká sọ di góòlù ṣùgbọ́n tá a bá wò dáadáa tọ̀rọ̀ bá yé èèyàn mọ̀ pé pàǹdà ni ṣùgbọ́n kò ní tètè yéèyàn èṣù lónìí ìyẹn ni aliftitan ọlọ́run ọba ní ẹ̀yin ọmọ ànábì Adam ọlọ́run ọba ní mo gbogbo ẹ̀yin ọmọ ànábì Adam ọlọ́run ọba ní ẹ má jẹ́ kí èṣù ẹ má jẹ́ kó ṣe yín lọ́nà ẹ má jẹ́ kó dọ̀rọ̀ rú mọ́ yín lójú. torí pé iṣẹ́ ṣèitán ó náà ni ká sọ àìdá ti dáadáa mọ́yàn lọ́wọ́ ká fi ẹ̀ṣẹ̀ ká fi rọ́pò iṣẹ́ rere mọ́yàn lọ́wọ́ torí pé yìí ni èṣù ṣe lọ́jọ́ kínní àná ọ̀tá ló jẹ́ fún baba ńlá yín anabi adam àti ìyá ńlá yín hawa ọlọ́run ọba ní ẹ má jẹ́ kéṣù ó tàn yín jẹ kama akhraja abawaykum minal janna báyìí náà lè súnṣe ṣe lọ́jọ́ kìíní àná tó kó fìtínà ìtànjẹ ìdá nǹkan rúmọ̀ọ́yàn lọ́wọ́ bẹ́ẹ̀ ló ṣe ṣe sí bàbá ńlá yín ànábì adam àti ìyá yín hawa ohun wọn jáde ohun ló jẹ́ sábàbí jíjáde wọn nínú àlìjánná nínú tẹ́sù ṣe fún wọn tó ṣokùnfà tí wọ́n fi jáde nínú àlìjánná ó náà ni wípé èso tọ́lọ̀wọ̀n bá ní kún ó má jẹ èso ní kún ó jẹ́ nígbà tí wọ́n wá jẹ èso yìí tán aṣọ àṣírí tọ́lọ́wọ́n bá fi bò wọ́n tí wọn ò fi rí òwò ara wọn bí wọ́n ṣe jẹ èso yẹn aṣọ yẹn ká kúrò lára wọn wọ́n bá wá wà ní òhò. nítorí pé ntẹ́sù láàmù yẹn láàmù tààlì láàfi lè mọ̀ wípé nínú tẹ́sù fẹ́ gbà nínú tó ń fẹ́ àkọ́kọ́ nú ẹ̀ ni wípé bó o lẹ́ lọ́wọ́ sì wá dá ìwọ ádámù tó wá wà nínú gbádùn lẹ́yìn ìgbà tọ́lọ́run ti làánà tòun ọlọ́run ti bínú sóhun ọlọ́run wá níwọ̀ ádámù ó wà máa bẹ nínú àlìjánná ó wà máa gbádùn ìwọ àtìyàwó ẹ ẹ máa jẹ pẹ̀lú rọrùn èṣù níláyìí ibi tí kèéta ti bẹ̀rẹ̀ nìyẹn àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n kọ́ ṣe lọ́hún ní sánmà kèéta ni ó náà ní ṣetán lóbi jẹ́ wípé alhassadu filẹ̀ hassadi ṣetánà ó ń bẹ níbi ìwà kèéta ìpín kan nínú ìwẹ̀ èṣù ó ń bẹ́ẹ̀ lóbi jẹ́ pé ẹni tó bá jẹ́ oníkèéta ẹ̀dá eléṣù èèyàn ni. Kèéta, kò kọ̀ kí n tó da ọ́ bàjẹ́ látara kéta látara ẹ̀gàn òun ló fà á tọ́lọ̀ wọn fi sọ fún wa Qur'an pé tẹ̀ ẹ bá ń wàṣọ lọ́dọ̀ ọlọ́n bẹ́ẹ̀ ṣe ń wàṣọ kọ́lọ̀ ń kó sọ yín lọ́bi èṣù ẹ tún mọ wàṣọ kọ́lọ̀ ń kó sọ yín níbi aburú oníkéta wa min sharri hasidin torí pé oníkèéta ó súnmọ́ èṣù púpọ̀ oníkẹta èèyàn gbogbo tó da èso ó máa sọ fún pé kó fẹnu àìdá sí ẹnì kí ló ń jọ yín lójú ní gbogbo èèyàn mọ̀ pé tó da ni oníkẹta ò ní fẹnu dáadáa sọ ní gbogbo èèyàn ń bẹ ah, ọlọ́run tó da yìí ọlọ́mọdé oníkẹta ọlọ́run tó yọba bàjẹ́ kó bàjẹ́ ìyẹn ló fà á tó fi jẹ́ pé òun rí wípé Adam alayhi salatu ati Hawa ti ń bẹ ọlọ́run ọba nìkan máa jẹ nírọ̀rùn níbẹ̀ kí wọ́n máa mu nírọ̀rùn níbẹ̀ ká máa gbé gbèsè ayé yìí rọ̀rùn níbẹ̀ ìyẹn bí kẹta nínú ẹ̀mí ṣètọ́nù ìpìtọ̀ ó dáa in tí ó sì gbé ọ jáde níbẹ̀ máa ṣe torí pé ṣètọ́nù ti mọ̀ wípé ànábì Adam tó bá ti lè yapa àṣẹ ọlọ́run tó ṣe ọlọ́run ọba níbẹ̀ ààyè yẹn ṣáàyè téèyàn ti ṣe ọlọ́run ó ṣokùnfà n tó gbé ànábì Adam jáde ńbẹ n tọ́lọ̀wọ̀n bá ní kó má ṣe ó ṣe ẹ̀kọ́ ń bẹ ń bẹ a jẹ́ wípé ìdẹ̀ra tọ́lọ̀wọ̀n bá ṣe fèmí àti ẹ náà lénìí a gbọ́dọ̀ fi ṣe lọ́hùn torí pé kúfúrú nẹ́ẹ̀mà sábàbù ń lè zàwàlẹ̀ ha gbẹ̀yàn bá ti ń ṣàìmoore ìdẹ̀ra tọ́lọ̀wọ̀n bá ṣe fún yàn ìdẹ̀ra yìí ò ní pẹ́ bọ́mu nítàn lọ́wọ́ ìdẹ̀ra Ọlọ́run bá ṣe fún anabi adam ó fi sínú àlìjẹ́nà ó ń jẹ nírọ̀rùn ó ń mu nírọ̀rùn ṣùgbọ́n tọ́lọ̀wọ́n ọba tó ní àlìjẹ́nà yẹn gangan ni ó máa ṣe èṣù ni ó ṣe é látara bẹ́ẹ̀ Ọlọ́run ọba ní kúkúrú bẹ́ẹ̀ gbogbo ìdẹ̀ra yẹn ó di pé kó tó rí ní tó súnmọ́ bẹ́ẹ̀ yóò ṣe wàhálà tí wọn ò rí o ara wọn òun ò ní ríṣẹ́ ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ ó wá ní kí wọ́n jẹ èso yẹn nígbà tí wọ́n wá jẹ yansi wọn á ní umar alibasa umar ìyẹn ló ṣokùnfà tí ìbò àṣírí àìrí òwò ara ẹni ẹ wọ́n ka kúrò lára ádámù àti hawa lè yúrí yá umá sáwọ́ àti ìmá torí pé ṣe ìtọ́nù fẹ́ kí wọ́n ó lè rí òwò ara wọn kí Adam orí o Hawa kí Hawa kó ní orí o ádámù tíyẹn báyìí ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jàmọ́ kò sí ní tó lè kọ́ dí sìnà mọ́ lọ́bi jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ gbin ìwà zìnà sílẹ̀ òwò obìnrin náà ni wọ́n máa kọ́kọ́ fi hàn bó ti wùlẹ̀ kẹ́mi yẹn ó mọ́tó bó ti wùlẹ̀ kéèyàn ó jẹ́ ni ọlọ́n tó bá di wípé ojoojúmọ́ òwò obìnrin ló ń rí ó rí lẹ́nìí ó rí lọ́la ó rí lọ́túnla ẹ̀mí afọ àṣìṣìnà ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáàbò bo ìwà àgbèrè ni ẹ̀sìn tó hànà kí wà àgbèrè ó mọ̀ wáyé Islam gbófin kalẹ̀ ó ní báwọn obìnrin ó ṣe máa múra rèé in tó rí bóò ló ṣe fojú bóò ló ṣe fọpọlọ ṣùgbọ́n tójú ń rí ojú agbe lọ sínú làákàyè làákàyè aró ìrokúrò ọmọ ni yóò wá fi ìròkúrò yóò fi ṣiṣẹ́ ṣe ìdí nìyẹn tó fi jẹ́ pé èrò èṣù nìyẹn látara kí Adam àti Hawa kí wọ́n lè bá rí òwò ara wọn ìgbà yẹn níṣẹ́ nudity ìpèpè tààrí káyé orin òhò ọ̀kan nínú àwọn iṣẹ́ tẹ́sù wá ṣe láyé ni torí bó ti mọ̀ pé níbi ìrìn òhò yẹn níbi kóbìnrin ó múra kó fọ múlẹ̀ níbi kóbìnrin ó múra kó fi ìlàjì ìdílẹ̀ níbi kóbìnrin ó múra ka mọ́mọ́ sí òhò lórí yìí ni àbówọsọ ìdùn nínú fẹ́ṣù ó ti bẹ̀rẹ̀ látòrí baba ńlá wa ànábì Adam ọlọ́run ọba nílé yúríyá umá sàwọ́ àti hìmá èṣù fẹ́ fi òwò ara wọn ara wọn kí wọ́n bá lè mọ tí ń jẹ́ òwò lára wọn kẹ́mi wọn ó lè mọ fà síbi ìṣekúṣe ìyẹn ló fà á lè nì lẹ́bìrì wípé nínú àwọn ẹjẹ́ǹtì èṣù nínú àwọn ọmọnìyàn gbogbo àti ẹbá ti ń sọ pé káwọn obìnrin ó múra dáadáa wọn ó dìde ogun wọn ò ní rárá báwọn ọmọbìnrin bá lọ sílé ìwé tí wọ́n bá jáde ní yunifásitì tán bá fẹ́ lọ camp NYSC tí wọ́n bá dé camp ẹ̀rì mú òṣèré kan máa múra wọ́n lè ní kọkùnrin àti obìnrin ọkùnrin obìnrin ó wọ níkà ọkùnrin náà wọ níkà wọ́n lè níkà máa gbéra wọn tẹ́nìkan bá sọ pé ahùsùbìlà kò yẹ kó rí ah, ah àbá ṣẹ̀ríà níbo lẹ́yìn tí wá wọ́n wà á dà gẹ́gẹ́ bí outcast ó dà gẹ́gẹ́ bí ẹni tí ò lajú bẹ́ẹ̀ ìwọ ló ń sọ dáadáa èṣù ti ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn ẹ lọ sí camp ẹ lọ wọn ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ lọ wo ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ obìnrin mi ń bẹ ó ti lọ́kọ ńlé ṣùgbọ́n gbà tó tún dé camp yóò tún yan ọkọ míì nínú àwọn ọ̀dọ́ tán wá sáfù níbẹ̀ bá jọjọ wọ níkà tí gbogbo pópó ń ta obìnrin tó yọ ọ́ ta báyìí tí wọ́n ọkùnrin náà tó wọ níkà tí wọ́n ní ẹjọ́ mọ́ fara yín ó ikú sòkúta ṣùgbọ́n kìsì náà yóò ṣẹlẹ̀ èṣù ló ń lò wọ́n ṣùgbọ́n bẹ́ẹ̀ bá sọ pé kò da àwọn ènìyàn dá ambulance jí ara ṣẹ̀ríà ibi ò ṣe ṣẹ̀ríà ìtumọ̀ ẹ̀ ni pé kò sí tọ́lọ́run bí èṣù la wá ń ṣe ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ wọ àwọn ọmọ secondary schools ẹ wo bi tí skẹ́ẹ̀tì òde ẹ wo tí pinafo òde ọmọ tó bá wá gbàgbà wá jẹ́ kí tiẹ̀ ó balẹ̀ díẹ̀ principal nà nínú uniform tí wàá kọ́ lélẹ̀ wọ́n fẹ́ kó jókòó tó bá jókòó ọmọ rí pátẹ́ pinafo bó bá káwọ́ òkè gbogbo ọmọ abíyá rẹ̀ lọkùnrin ó máa rí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ́jẹ̀ǹtì èṣù nìyẹn wọ́n ń ṣiṣẹ́ lọ síbi nudity káwọn èèyàn ó máa rìn o ẹwà àwọn nurses ẹ wo aṣọ nọ́ọ̀sì ò gbúdọ̀ bẹ̀rẹ̀ tó o bá dúró lẹ́yìn pé pátá rẹ̀ lọ́mọ wò tí àwọn nọ́ọ̀sì tó wá jẹ́ mùsùlùmí tó bá ní àà ah, ah, ìmúra ti mùsùlùmí làwọn afẹ́ mú bó tilẹ̀ jẹ́ pé ń bẹ nínú òfin nàìjíríà pé ẹni tó bá fẹ́ múra ní ti islam nínú àwọn nọ́ọ̀sì wọ́n lè múra bẹ́ẹ̀ tó bá wá fẹ́ múra bẹ́ẹ̀ wọ́n wà mọ́ fi ṣe yẹ̀yẹ́ tí ò bá ṣe pé ó bá mọ tí ń ṣe kò ní lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn náà kọ́ èṣù ló ń lo àwọn ìgbésẹ̀ yẹn kó lè jẹ́ pé tiẹ̀ ni ó máa ṣe nínú ìgbésẹ̀ ayé yẹn ṣùgbọ́n tẹ́nìkan bá bora dáadáa wọ́n lè torí ẹ̀ lé ń sùn ṣùgbọ́n tẹ́nìkan wọ pátá wọ́n lọ dáa bẹ́ẹ̀ lẹ́ẹ̀fin mọ̀ pé gbogbo ẹ̀ náà ń lọ ń forí sọ ṣèitán gbogbo tí ń lọ láyé èyí tó ń lọ ń forí sọ ìlànà èṣù ló pọ̀ ju èyí tó ń lọ síbi ìlànà tọ́lọ́hún bẹ́ẹ̀ bá ti wá sọ ìlànà tọ́lọ́hún àwọn ọmọ ogun èṣù atakò gbogbo tí wọ́n ní notify tiẹ̀ ẹgbà tí amẹ́ríkà ń pariwo pé káwọn èèyàn lo homosexualism aliwat kọkùnrin àtọkùnrin máa fẹ́ra wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní polongo ẹ̀ káàkiri pé kórílẹ̀ kọ̀ọ̀kan náà kan adopt ẹ̀ kí wọ́n máa dọ́kùnrin àtọkùnrin ó fẹ́ra wọn ní Asia orílẹ̀ tó kọ́kọ́ Taiwan Taiwan náà ti bẹ̀rẹ̀ America ti legalize ó ti wà nù constitution ó ti wà nù òfin wọn wá pè ní homosexualism wọ́n wá máa ń pè ní eh, same sex marriage same sex marriage ọ̀kan pè ní union ṣé àmọ́ pé same sex marriage òun fúyẹ́ lẹ́nu kódà bí homosexualism wọ́n wá fi gbólóhùn tó fúyẹ́ pé ọkùnrin àtọkùnrin wọ́n wá ń kó díjọ̀bọ̀ ní táwọn ènìyàn ṣe láyé ànábì lut tọ́lọ́wọ́n bá pa wọ́n rẹ́ bẹ́ẹ̀ yẹn bá jẹ́ mùsùlùmí ó ń bẹ nínú Quran bẹ́ẹ̀ yẹn jẹ́ Christian ó ń bẹ nínú Bible kọkùnrin àtọkùnrin ó máa bára wọn láṣepọ̀ ọlọ́run torí ẹ̀ pa odidi ìran rẹ lẹ́ni Amẹ́ríkà wà á sọ wípé in God we trust abẹ́ ẹ̀kọ́ náà kọ bẹ́ẹ̀ God èwo náà ń sọ ẹbí wọn léèrè God èwo lamẹ́ríkà ń sọ tẹ́pẹ́ ẹ̀mọ God ni kọ̀yẹ́kẹ́ legalize homosexualism ìyẹn túmọ̀ pé gọ́ọ̀dù tó ń sọ yẹn ìṣàìtọ́ọ̀n ó ní èṣù ni ni wọ́n ń ṣiṣẹ́ fún gbogbo aburú ayé àwọn náà kọ fọn sáyé wọ́n wàá pa lọ́dà wọ́n lò mídíà wọ́n fi pa àwọn nǹkan yẹn lé èṣù ní ẹjẹ́ǹtì tó pọ̀ tí ò ló ń kà ọlọ́run kọ́ mọ́ sí wálé ẹjẹ́ ti ṣètọ́ọ̀nù ọlọ́run ọba ní iṣẹ́ tí ṣètọ́ọ̀nù fẹ́ ṣe lè yorùbá ó máa sọ àti ìmáà كلاهما سوآتهما إنه يراكم هو قبيله من حيث لا ترونه ọlọ́run ọba ni nínú ọ̀nà tí èṣù máa fi ríṣẹ́ ṣe iṣẹ́ láàbí ṣe òun àtàwọn ọmọ ogun ẹ̀ òun náà ni wípé èṣù tẹ́ rí yẹn iná wù yàrá ọkùnrin huwa wa qabilu ọlọ́run níṣẹ́ eréṣù òun ń rí yín èṣù máa ń rí wa òun àtàwọn ọmọ ogun ẹ̀ nínú àlìjànú shayatin wọ́n ń rí wa ṣùgbọ́n ẹ̀yin min haythu la tarawnahum ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n ẹ̀yin ò lè rí wọn àwọn ń rí yín ẹ̀yin ò rí wọn ibi tá sì rí ète wọn tó pin sí náà nìyẹn kì í ṣe fún wọn lágbára jẹmọ́ àṣìbẹ́ni téèyàn bá rí lẹ́yìn ó ṣọ́ra fún ẹni tó rí ó lè ṣe ọ́ ní jàǹbá kó mọ́mọ́ o lè gbé oúnjẹ kalẹ̀ kó máa jẹ oúnjẹ tó ikú wọ́n ló ṣe kalẹ̀ ṣùgbọ́n ẹni tó bá rí tó bá mú poison wá ṣèbí wọn ló fi mọ̀ kálágbájá ló fi bẹ̀ ṣùgbọ́n ẹni tó rí tó sì da poison sínú oúnjẹ rẹ wọn ò ní ẹgbọ́n náà ìyàwó rẹ̀ náà ló gbé fún un gbogbo àwọn ọ̀nà tẹ́sù ń gbà nìyẹn kọ́lọ́run ọba kó ṣọ́ wa níbi èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ ọlọ́run ọba ní aburú rẹ̀ ibi tó burú sí ọ náà ni wípé yàrá ọ̀nà hùn ọlọ́run ọba ní èṣù tẹ́ yẹn yàrá ọkùn òun rí yín wọ́n wá kọ́ bí lòun òun àtàwọn ọmọ ogun ẹ̀ níbi tẹ́yìn ò ti lè rí wọn wọ́n rí yín ìyẹn wá fún wọn nígbà láàyè láti máa ṣiṣẹ́ lábí láti máa ṣiṣẹ́ aburú ní fi ń jẹ́ pé àwọn tó ń jẹ́ ní ibú wọn abẹ èṣù lọ́wẹ̀ láti lè fi ìdààmú kan ọmọlàkejì wọn a fi kan lójú ayé àbí lójú ọ̀run wọn a fi ìdààmú kan wọn abẹ èṣù àtàwọn ọmọ ogun èṣù wọn abẹ wọn lọ́wẹ̀ jẹ́mọ́ ní téèyàn ò lè fojú rí bóò láti fẹ́ sọ́ra fún ṣebí ntò bá rí lọ sọ pé ó tilẹ̀kùn mọ́ ntò bá rí lọ sọ pé ó fàájà sọ lẹ́yìn. báwo ò bá rí wọn ta lórí wọn ọlọ́run káwá wá sórí lọ sọ́dọ̀ ọlọ́run kó ṣọ́ wa níbi aburú wọn tó bá ti yí ọ bẹ́ẹ̀ o ti mórí bọ́ ṣùgbọ́n kó o máa wá sọ lọ sọ́dọ̀ èèyàn kan o ń wáyọnu ayé o ń wáyọnu àwọn tí wọ́n bọ ọbẹ̀ àwọn ẹ̀mí èṣù o lè bọ́ mbẹ̀ ṣùgbọ́n kó o padà sọ́dọ̀ ọlọ́run ọba tó yẹ kó ń ọba ń lọ́ba tó dá wọn kò là ń dòbí rabbil falak. من ọlọ́run ọba ni ẹ wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba níbi gbogbo tó dá nínú nǹkan tọ́lọ́run ọba dá ó ń bẹ́ẹ̀bẹ̀ èyí tẹ́ lè rí èyí ọlọ́run ní fi solùṣọ́ ó sọ yín torí pé ọba rí wọn ọlọ́run ọba mọ̀ wọn ó rí wọn ó rí gbangba wọn ó ọwọ́ wọn níjọ́ tó bá ti ọba mọ́ ó ti ní nǹkan kan sọ àtàwọn ọmọ ogun èṣù níjọ́ náà ní tiẹ̀ ti ta lọ́lọ́wọ́n bá fi sọ pé ẹ wá sọ lọ́dọ́dọ́ ọlọ́run mi ń ṣẹ́rìn máa kálákà kó sọ yín níbi aburú àwọn tó ṣe pò náà ló dá wọn wà mí ń ṣẹ́rìn ga sékìnì ìdá wakọ̀p kọ́lọ́wọ́n bá kó sọ yín níbi aburú òru tóru bá ti ru ìgbà yẹn lẹ́ni bí forí pamọ́ ṣiṣẹ́ aburú ẹ̀yin ó ti sàn lọ ẹ̀bẹ̀ lọ́hùn kó sọ yín nígbà náà ẹ̀ mara sọ. So ẹ̀bẹ̀ lọ́hùn kó sọ yín wa min sharri nafa ẹ tún wá sọ lọ sọ́dọ̀ Ọlọ́run kúrò níbi aburú àwọn ènìyàn kan tó ṣe pé àwọn ti bẹ́sù daṣẹ́ pọ̀ tá bá gbà nǹkan mú wọ́n máa fátẹ́gùn sí wọ́n máa wíjọ́ sí wọ́n á máa sọ ní táfẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni ẹ wọ́n máa wí síbẹ̀ Ọlọ́run ọba ní ẹ mọ̀ wá sọ lọ wọn ẹ wá sọ lọ sọ́dọ̀ tó dá wọn. wọ́n lè ṣe ìrìn àná. tún wá sọ̀lọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba kúrò níbi oníkèéta ọlọ́run nìkan ló lè sọ́ni níbi aburú oníkèéta dáadáa rẹ onídùnmọ́ nú láyé èrò kò ṣubú kò ṣubú ó wà ń bẹ̀ ó sì ń bẹ̀ ọlọ́run ọba ní ẹwọ́ èmi ọlọ́run ní olùṣọ́ sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run kúláwọ́ bábìlì falákì tá à ń kà náà là ń tú yìí o ṣe bá a ṣe ń ka yíjà mọ́ ṣàmọ́ kóníkàlù kó wo ibi tó wà sí. Si bẹ́ẹ̀ mi fẹ́ jáde ìmáàmù mi bí kírun jọ jimá yóò ti ní òǹdè tí ó dè wọ́n ní kan wọ́n ní èpo èpo ó sí ọba bàá lẹ́yìn bó ṣe bàá lẹ́yìn lórí irun ló síjú padà lọ́yọ̀ òǹdè pé ah gudugudu òun ò túra lẹ̀ ayọ̀ ní subhanallah ka ètò sí òun rò pé bí wọ́n fẹ́ gbà wọlé nù ó sì ṣe é ṣe kó ṣe pé tó bá ké fáti àtàn kó lọ́wọ́ tó bá fi falákì yìí náà ni ó tún fi lé ìṣesí tako èntúké nígbà táwa náà ò ti bọ́ lọ́wọ́ ọba dúró ọlọ́run wá fi wálẹ̀ òun ò wá ran jàmá àfojúrà àlìjẹ̀nú àtàwọn ọmọ ogun èṣù wọn èyí sì yíyà fún kí ló wá dé tí wọn ò kọlọ láti ìjọ yìí ọlọ́run ọba ló ń sọ wa. káwá ìsọ wa lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní innahum yarakun wa wa qabiluhu min haythu la tarawnahum ọlọ́run ọba ni àwọn wọ̀nyí ń rí yín àtàwọn ọmọ ogun wọn láàyè tẹ́yìn ò ti lè rí wọn ìyẹn làwọn afáàfin fàáyọ ń bì wípé tẹ́nìkan bá sọ pé òun rí àlìjẹ̀nú bọ́lọ̀wọ̀n ọba ṣe dá ẹ̀sọ̀ pé rọ́ló ń pa nínú èèyàn torí bọ́lọ̀wọ̀n ọba ní innahu yarakum wa min haythu la tarawna ẹ̀yin ò lè rí wọn torí pé nǹkan fi pè wọ́n ní àlìjínù tí wọ́n bá ní nǹkan jánà ní èdè lárúbá òun ní nǹkan tó faraṣe tó pamọ́ látara àdé eléyìí bẹ́ẹ̀ni kan bá sọ wípé òun rálì jẹnu irọ́ ni bọ́lọ̀ ń ṣe dá wọn gan kò sẹ́nìkan tó lè rí wọn ẹ̀ẹ́n ṣùgbọ́n ti wẹjú àmọ́ àwọn àlìjẹnu wọ́n lè farahàn lóríṣiríṣi ọ̀nà nínú agbára tọ́lọ̀ ń fún wọn nìyẹn wọ́n lè hàn gẹ́gẹ́ bí èèyàn wọ́n lè hàn gẹ́gẹ́ bí ẹranko àtoríṣiríṣi ọ̀nà wọ́n lè farahàn bẹ́ẹ̀ àmọ́ kò wá rí wọn gangan bọ́lọ̀wọ́n bá ṣe dá wọn irọ́ ni ọlọ́wọ́n bá fi jẹ́ kó yẹ wá wípé innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahum innahu yarakum wa qabiluhu min haythu la nìkan lè sọ bátẹ́gùn ṣe rí akànmọ̀ pátẹ́gùn ń bẹ ni ọya sọ bó ṣe rí àlìjànú ọlọ́ndà wọn latif bọ́dì kan ni wọ́n tó fẹ́lẹ́ kọjá ń tójú lè rí torí ojú wa yìí náà bó ṣe rí yẹn ó ní kapásítì ń tó lè rí dọ́là ń ṣe dá ẹ̀dá àlìjànú kapásítì ojú ò lè rí àmọ́ àwọn àlìjànú ọlọ́run ọba fún wọn ṣayatin torí pé ó pín sọ́nà méjì àwọn tẹ́ ẹ bá ní àlìjànú nínú àwọn àlìjànú àwọn tó ń ṣe tọ́lọ́run ọba wà àwọn tí ò ṣe tọ́lọ́run ọba wà. ó ń bẹ náà àwọn àlejànú ó ń bẹ nínú wọn tó wá jókòó bá a ṣe ń tètè sírí yìí ó ń bẹ dájọ́ ń gbọ́ sùmọ́tẹ́pọ̀ ó lè rí ni tọ́lọ́run bá ní ká máa rí ní ìjókòó yóò tìtú bọ́ ọ bá rí tí orí tó gbogbo mọ́lọ́lásí tààrà òjò lọ ó lè jókòó àìmọ́rí wọn yẹn ọlọ́run fi ṣoore fún wa ó sì fi ṣoore fún wọn ni kì í ṣe pàgbára wọn ló débẹ̀ ìṣepá àwọn náà lágbára yẹn ọlọ́run kàrí pé èmi ni mo dá yín in tẹ́ ẹ lè fi rẹ́mi tẹ́ ẹ lè fi sẹ̀mí tẹ́ ẹ lè fi ráyé lò ó náà ní kí n fún yín lágbára àti lè máa yí padà báyẹn torí pé àlìjànú ò dá ọjà tiẹ̀ ní irọ́ ni àwọn àlìjànú kan náà nájànú àpáta irọ́ níjẹ́ bẹ́ẹ̀ ọjà wa náà ni wọ́n ná wọn ò dọ́jà tiwọn ní ṣùgbọ́n tó bá wá fẹ́ wá bọ́lọ̀wọ́ bá ṣe da wá sọ́jà jàmọ́ ta ni ó tajà fún lẹ́fìmọ̀ pé bí wọ́n ṣe ń yíra padà yẹn ẹ̀yin ò sọ pé ká sọ́dọ̀ ọlọ́run kí ọlọ́run ló mọ̀mọ̀ da wọn bẹ́ẹ̀ gẹ́bàwọ̀ èèyàn náà ṣe lè wọ asọ̀kọjú omi a lè wọnú omi a lè fò lórí òfurufú kí sẹ̀mí lè rọrùn fún wa ọlọ́run bá fi fún wa lágbára bẹ́ẹ̀ tẹ́ẹ̀dá àlìjànú náà bá rí wa táwa náà ń ṣe plé táwọn fún mi àwọn ilé ìmọ̀ lágbára o bẹ́ẹ̀ làwọn náà ṣe wọ̀n pé wọ́n lè yí padà nísìn tí wọn ò bá lè yí padà yẹn ìyà ó jẹ wọ́n wọn ò ní lè wájà láàbí ń sọ fún gbogbo ẹ̀yin ó ń sìnà lọ́kùnrin ẹlòmíì ti fálìjànú tán nígbà tọrọ ọmọbìnrin tó da òkì mọ́lẹ̀ kò sì mọ tó yíra padà ó ní èyí tọ́lọ̀ wọn bá sọ fún wa nínú àyà yìí ọlọ́run fi jẹ́ kó yé wa wípé ẹ lè rí wọn ní ṣe dá wọn àmọ́ àwọn wọ́n lè rí wọn bọ́lọ̀ ń ṣe dá wọn anabi muhammad sallallahu alayhi wa sallam anabi rí àlìjànú bọ́lọ̀ ń ṣe dá gangan ó ń bẹ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run tó sọ fún wa bẹ́ẹ̀ àmáwà ẹ̀dá anabi lọ ṣe wáàsí fún wọn gan lọ bá wọn àlìjànú tó lọ ṣe wáàsí fún wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀dá tó kù a lè fojú rí wọn àmọ́ ṣayatin wọ́n lè yí padà gẹ́gẹ́ bí èèyàn àpẹẹrẹ mẹ́ta ọ̀pọ̀ ṣùgbọ́n a fẹ́ fún alápẹẹrẹ mẹ́ta kan nínú súnà anabiwa muhammad sallallahu alayhi wa sallam lórí ọ̀rọ̀ tá a sọ yìí àfọwọ́ hafiz ibn hajar al-Asqalani wọ́n ní kọ̀dìyàtà sọ́wọ́rù ayé àṣeyìtọ́n bí báàdì sọ́wọ́rù wọ́n ní ṣe eréṣù oríṣiríṣi àwọ̀ àwọn shayatin àwọn ọmọ ogun èṣù oríṣiríṣi àwọ̀ náà lè gbé wa fatamakana ru'yatuhu Hmm? Eh, fatamakana ruyatuhu rírí rẹ̀ wà rọrùn tó bá gbé àwọ̀ míì wá àti lè rí yẹn yóò rọrùn wa anna qawlahu ta'ala afọwọ́ hafiz bin ajala skolani wọ́n ní ṣe rí ọ̀rọ̀ tọ́lọ́hun sọ níbi tá a bá kéwú dé wípé innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum wọ́n ní pé ọlọ́run ọba ní ẹ̀yìn àwọn àlìjànú yìí èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n mọ̀ rí yín níbi tẹ́yìn ò ti lè rí wọn àfọwọ́n alhafiz ibn hajar asqalani wọ́n ní maksusun bimakana alasorati i alati khuliqa alayha wọ́n ní ìtumọ̀ tọ́lọ̀ ń sọ bí pé ẹ̀yin ò lè rí wọn pé wọ́n sàdáyẹn rí ẹ̀ lórí pé ẹ̀ lè rí wọn ní rírí bọ́lọ̀ ń ṣe dá wọn gangan ẹ̀ lè rí wọn bẹ́ẹ̀ àmọ́ wọ́n lè gbé àwọ̀ oríṣiríṣi wá kẹ́ẹ̀rí wọn nínú ẹgbà wa hadith nínú tíra àfa wa ìmáàmù Bayhaqi ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa manaqibu Shafi'i nínú manaqibu Shafi'i wọ́n mú hadithi ìmáàmù Bayhaqi wọ́n mú wá ń bẹ̀ wọ́n ní oníṣẹ́mẹ́ìtù Shafi'i Rabi ó ní mo gbọ́ lẹ́nu ìmáàmù Shafi'i tíra kan bẹ wọ́n pè ní manaqibu shafi ipò imam shafi hadith yìí tó wà nínú tíra manaqibu shafi yìí rọ̀bí ó lóun gbọ́ lẹ́nu imam shafi yìí tó sọ wípé manza ama anahu yàrá lìjìnnà gbogbo ẹnikẹ́ni ó sàfáà ni ó sọ ọmọ akéwú ni ó ṣe wòlíì kan ni tó bá lóun rí àlìjànú gangan bọ́lọ̀ ń ṣe dáa ó babaláwo gan abtolna shahadatahu wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá ti lè sọ bẹ́ẹ̀ islam rẹ̀ ti mẹ́hẹ̀ kódà tá a bá fẹ́ pèèyàn kó wá jẹ́rìí wípé tọ̀ nǹkan kan ṣẹlẹ̀ o à ń wá ẹlẹ́rìí tí ó jẹ́rìí sọ̀rọ̀ imam shafi ni pé wọn ò gbúdọ̀ pọ̀ onítàn síbẹ̀ torí pé ń parọ́ irọ́ nìyẹn illa an yakuna nabiyyan ibi tá à ń lọ nìyẹn Imam Shafi'i pé àfi tó bá yẹ pé ànábì ọlọ́run nìkan ló lè sọ fún wa pé òun rí àlìjànú gangan bọ́lọ́run ṣe dáa ṣé ẹ rí eléyìí ẹ jẹ́ ká dì í mú ọ̀rọ̀ tí Imam Shafi'i rahimahullah tí wọ́n sọ fún wa ń bì yìí ó sọ̀fù ọ̀pọ̀lọpọ̀ àwọn pírọ́blẹ́mù míì tó máa ń dojúrú mọ́ wa lọ́wọ́ nítorí wípé àwọn àlìjànú minal mọ̀gìbàt minal mọ̀gìbàt nínú àwọn nǹkan tó pamọ́ tó pé la ya'lamuha illallah kò sẹ́ni tó mọ àpapàpá wọn àyàfọ́lọ́ nìkan ó sì tún lè fi hàn àwọn òjíṣẹ́ tẹ́nìkan bá wá ń sọ ní ìsìn wípé hàn oyíjojú lọ wọ́n ti dé àwọn ni mò ń wè wọ́n ti dé irọ́ ni ń pa tó bá yẹ pé àlìjẹ̀nù bí ma'ana al-kalima bọ́lọ̀ ń ṣe dá wọn èyí tó lálàáfíà nu àkídà ahli sunna wal jamaa òun náà ni pé a lè rí wọn bọ́lọ̀ ń ṣe dá wọn gàgà ọwọ́ ẹjú ni o ọwọ́ ẹkíní àlìjẹ̀nú lè wá láwòrán mi o kódà ó lè wá láwòrán bí aláǹgbá ó lè wá láwòrán ìyẹn ni wọ́n rí kì í ṣe bọ́lọ̀ sí dá wọn gẹ́gẹ́ kan so ká má jẹ́ kẹ́ni kankan ó dàrú àwọn nǹkan tẹ̀sùn ń dàrú lélẹ́yìí sùmọ́tí yàrá bá ti ní mẹ́ẹ̀sìn kò lè dàrú mọ́yàn lọ́wọ́ ìrọ́lọ́ ń pa bálìjànú ṣe rí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ò lè rí wọn ṣùgbọ́n a lè rí wọn tí wọ́n bá gbé àwọ̀ mi wá ó ń bẹ àfáwà sheikh islam ibn taymiya rahimahullah wọ́n ní wàlìjínú yatasawwarun fi suwari ins walbahaim àfáwà sheikh islam ibn taymiya wọ́n náà àlìjẹ̀nú tẹ́ rí yẹn wọ́n a máa yí àwọ̀ padà wọ́n lè wá láwọ̀ èèyàn wọ́n lè wá láwọ̀ ẹranko wa yatasawwaruna fi suwari alhayati wal aqarib wa ghayriha wọ́n lè wá ní àwọ̀ ejò wọ́n lè wá ní àwọ̀ àkekèé wàfi suwari ibili walbakar walganam walxel walbigal walhamir wàfi suwari toyir kódà wọ́n lè wá láwòrán màálù wọ́n lè wá láwòrán rànkúmí wọ́n lè wá ní àwòrán ìbáka wọ́n lè wá láwòrán kẹ́tẹ́kẹ́tẹ́ kódà wọ́n lè wá láwòrán ẹyẹ ó rẹ̀ yẹ mí ìjọ́sà máa dẹ̀ ọ́ láàmú ó lè jẹ́ pé òru ni ó fò wá sílé rẹ̀ tí ó máa da gbogbo nǹkan rú tí ó máa da gbogbo nǹkan rú gbogbo àwọn nǹkan wọ̀nyí ìmọ̀ ẹ̀sìn ti ṣàlàyé ẹ̀fà wà kò rújú lóòbí jẹ́ kéde àbá ń sọ nǹkan nígbà wọn náà ẹ̀yìn àfọ́ lójú ẹ̀ máa sọ bá ẹ̀yìn àfọ́ àsìn ẹ̀ mọ̀ nǹkan ni àwọn nǹkan ń bẹ kò sí àmọ́ dáadáa àmọ́ àmọ́ lọ́nà tó lálàáfíà ju ọ̀nà táwọn fi mọ̀ lọ a sì mọ orí ibú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá dún bẹ́ẹ̀ a sì mọ tẹ̀sí ní káwọ́